Admission, admission, admission. Bismillahirrahmanirrahim. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní Darussalafiya School Ìbàdàn Nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú. Ìtìdà iyá, ìdàdíyá àti sànàwíyà Monday to Thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́. Part time ní Saturday àti Sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán aago mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíìs tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ní ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes dẹ́rù sàlàfíà school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala àlàáfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. الحمد لله نحمده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 òun ni ọba tó tún kó wa jọ sí mọ́sálásí kan nínú mọ́sálásí Allahu Ta'ala tó jẹ́ pé nínú mọ́sálásí ìlàjì máa ń kẹ́kọ̀ọ́ nípa àlámọ̀rí ẹ̀sìn wa àbí Allahu Ta'ala kújọ ìlú ìjókòó dáadáa báyìí tó jẹ́ púpọ̀ nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa ó lè san wá ní ẹ̀san lórí láyé bíbá àti àgbéyàmá ó fi sí sábàbí fún wa láti gbọ́ ẹ̀sìn wáyé ó lè ṣe sábà bí fún wa láti rí ojúge rẹ̀ láyé bíbá ẹ̀ àti ìkẹ́ rẹ̀ tó bá ti jọ àìsè àmà. akíwá wa dáwà níjókòó pẹ̀lú gbígbé islam àti ọkùnrin àti obìnrin àti àwọn tí wọ́n ń gbọ́ wa níbi tí ń gbọ́ wa àti àwọn tí ó padà máa gbọ́ wa náà ibi tí ó ti máa gbọ́ wa náà. mo kí o gbọ́ wa ìgbà sàlámù alaykum wa rahmatulahi wa barakatuh ní ìtẹ̀síwájú kíra tí wọ́n ṣe àlàyé rẹ̀ lọ òun náà ní kíra rẹ́pítọ́sì àṣìbá mọ̀ bá lọ. عن عائشة رضي الله عنها أن فاطمة بنت أبي جحش أن فاطمة أن فاطمة بنت سألت النبي صلى الله عليه وآله وسلم فقالت إني أستحاض فلا أطهر أقعده الصلاة فقال لا إن ذلك عيب ولكن دع الصلاة قدر الأيام التي كنت تحيطين فيها ثم اغتسلي وصلي وفي رواية وليست بالحيضة فإذا أقبلت الحيضة واتركت الصلاة فيها فإذا ذهب قدرها فاغسلي عنك الدم فاغسلي عنك الدم فاغسلي عنك الدم وصلي إنتم حديث látọ̀dọ̀ ìyá wa Aisha radiyallahu anha warḍaha alábà ní yọ anna Fatima bint Abi Hubaysh ó ní láti ọ̀dọ̀ Fatima láti ọ̀dọ̀ Fatima lẹ́tọ̀ Abi Hubaysh سألت النبي فاطمة بنت حبيش وبيع نبي محمد ليري بيريت فقالت arábìnrin wa sọ yìí pé kàlà arábìnrin náà Fatima ní tó sọgbà yìí arábìnrin wa sọ yìí pé ìwà ànábì ìní ìtàhàd wàlà àtò mo máa ń ní ẹ̀jẹ̀ àwáàdà yẹn wípé tóun bá ń ṣe píríọ̀dù òun nìkan oṣù ó máa ń wá ní àwáàdà yóò máa wá kọ̀tínọ́sílì tí ò ní pẹ́kẹ́ ni kò ní sọ́ọ̀fù kò ní dá iṣẹ́ ìdìbò dá lásìkò tí máa ń dá tẹ́lẹ̀ bí ọjọ́ mẹ́ta ni bí ọjọ́ márùn-ún bí ọjọ́ mẹ́ta bí ọjọ́ méje bí a fi ti ń dèjì kò ní ṣe bí ni kò ní dá sọ́dà áṣù àfàádà sọ́dà àdàfíà ìwà níbi ṣé kí n náà nínú kẹta àti màtẹ́rẹ̀ ni pé obìnrin tí wọ́n ń ṣe nǹkan oṣù kò ní ṣe kí ni kò ní fi hàn pàtó wá jẹ́ pé ẹ̀jẹ̀ ilé ìsìn ó wá ń wá bẹ́ẹ̀ ni kò sọ ọjọ́ méje ló fi ń ṣe tẹ́lẹ̀ àtúntì rẹ̀ ọjọ́ kẹjọ kò dúró ọjọ́ kẹwàá ọjọ́ kẹjọ àà nígbà wà lọ náà arábìnrin dẹ̀ ti mọ̀ pé tẹ́yìn bá ti ń sin nǹkan oṣù yóò ní kírun ó wá ń bi ànábì léèrè pé bí ẹ̀jẹ̀ yóò ti wá dáná àbáadà ọ̀ṣọ́lá ṣé kí n sì fi irun lẹ̀ náà kí n máa ìmọ̀ kírun náà kàkọ́ àníbi wọ́n sọ pé là rárá o rárá o ìdá ìlíkà ẹ̀rù ẹ̀jẹ̀ yẹn kìí ṣe ẹ̀jẹ̀ háì kìí ṣe ẹ̀jẹ̀ oṣù má ó ti ṣe ẹ̀jẹ̀ tó kàn wá láti inú lásán wàlá àti àníbi ní ṣùgbọ́n o dáì sọ̀lá àdá kọ́dúrọ̀lẹ̀ àjá alẹ́ tí kò ti gbà ìkú ìnà sí ha ṣùgbọ́n mọ̀ kírun ní òdiwọ̀n àsìkò tó fi máa ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ òdiwọ̀n kan tó fi máa ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ pé ọjọ́ mẹ́ta ló ń lò tẹ́lẹ̀ yóò fi hàn lẹ́ba yẹn lọ́jọ́ mélòó mẹ́ta bóyá ẹni tó ń lo five days tẹ́lẹ̀ ni ọjọ́ mélòó ló fi fi hàn lẹ́ba yẹn ọjọ́ márùn yóò kàkúlẹ̀tì ọjọ́ tó fi máa ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ àníbi ni dá ìsọ̀lá ta ọjọ́ lè àyà mi lẹ́dí kóun ti tàhídé nàìjíríà kì í ṣe èdè ọjọ́ tó fi máa ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ tó bá tó wá fi ilẹ̀ tó bá ti pé ọjọ́ yẹn tó ń mọ̀gùn tó ti lè ànábì ni ó wà lọ wàásù lè ó wà bẹ̀rẹ̀ sí fi hàn nítorí àdìsí ẹ̀yẹ àlàyé àdìsí nǹkan tẹ́lẹ̀ bí sọ́ọ̀ láti sọ́ọ́ níbàyẹn ó pàṣẹ ìmọ̀ nǹkan oṣù àwọn obìnrin ó sì pàṣẹ ìmọ̀ ọkọ náà tó gbé obìnrin sílẹ̀ pé tí nǹkan bá dàrú mọ́ ìyàwó lọ́wọ́ níbi nǹkan oṣù rẹ̀ ó yẹ kọ́kọ́ lè bá yanjú ẹ̀. ìsínfìn náà ọkọ òun láti ní agbára láti ṣe àlàyé ẹ̀sìn pàápàá jùlọ nǹkan tó pàtẹ́ mọ́ nǹkan oṣù fún ta ni fúnyàwó rẹ̀ tàbí fún ọmọ rẹ̀ lóbìnrin tàbí fún sísá rẹ̀ sísá rẹ̀ àgbà àbí sísá rẹ̀ ọmọdé àbí fún ọmọ rẹ̀ lóbìnrin àbí fún ìyàwó ọmọ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọdáàtì sọdẹ pé agbọnrin eléyìí ọ̀rọ̀ haidọ ọ̀rọ̀ haidọ nǹkan ó pàtàkì gbogbo yẹn láti mọ ẹni àkọ́kọ́ tó pàtàkì fún jù tani obìnrin ẹ ṣeun obìnrin náà bá wà tí obìnrin bá jẹun tó ní àlàáfíà nígbàgbọ́ òṣè ó gbọ́dọ̀ máa rí bílíọ̀dù ẹ̀ lóṣooṣù ìdíwà fi mu tí òfin rí bílíọ̀dù ẹ̀ lóṣooṣù ìgbà ń ṣe lẹ́gbẹ̀ẹ́ ó ti ní àrùn lára ìgbà ń ṣe tó obìnrin tó bá ní àlàáfíà nígbàgbọ́ òmù ó gbọ́dọ̀ máa ṣe nǹkan oṣù rẹ̀ ní every month every month ó gbọ́dọ̀ máa rí ẹ̀jẹ̀ tí ó máa jáde lára rẹ̀ ìyẹn ó máa tọ́ka sí igi àlàáfíà ń bẹ lára rẹ̀ yóò sì máa tọ́ka sí pé à ń retí pé obìnrin báyẹn ó lè bímọ láyé obìnrin tí nǹkan oṣù rẹ̀ ò bá wá rárá tó dẹ̀ tó séèjì ẹ̀ kò dẹ̀ rí nǹkan oṣù rẹ̀ ó yẹ kó jáde sọ̀rọ̀ ara ẹ̀ nílànà tí sẹ́yà fọwọ́ sí obìnrin tó ti ń sin nǹkan oṣù tẹ́lẹ̀ tí nǹkan oṣù ẹ̀ ṣàdédé tó stop tí kò wá ọyẹ kó náà ó jáde sọ̀rọ̀ ara ó lọ wá àlàáfíà látọ̀dọ̀ àwọn tó jẹ́ àwọn onímọ̀ ìlera gẹ́gẹ́ tí ń ṣe ní sọ yìí. arábìnrin Fatima yìí bintu Hubaysh ó wá ń bi ànábì léèrè nǹkan kan ṣẹlẹ̀ sí kí wá ló ṣẹlẹ̀ sí ni pé ó wá ń sọ fún ànábì pé wà ànábì inni ustahab ẹ̀jẹ̀ àwáàdá mo là ń pè ní ìsìhádọ̀ ẹ̀jẹ̀ méjì ló wà fún obìnrin bàbá ń sọ̀rọ̀ nípa àdámù sọ̀bìrì bíbí ọ̀dùn wọn méjì ló lè pín sí dámù lè hàyí ẹ̀jẹ̀ tí nǹkan oṣù gangan tá a ti mà lè ìsìhádọ̀ àti ẹ̀jẹ̀ tóun náà ń wá tí kò ṣe kí ni tí kò sọ ó ti ń wá kọjá ọjọ́ tó fi máa ń ṣe tẹ́lẹ̀ lọ ọ̀rọ̀ yìí lágbára o ẹ má tẹ̀lé mi o àìmọye obìnrin yóò fi ká hánu láti kí a mà lórí ọ̀rọ̀ nǹkan oṣù táà ń sọ yìí lóró pàtẹ́ ìmọ̀ ìrìn tó fẹ́ kí ó pàtẹ́ ìmọ̀ àwẹ̀ tó fẹ́ gbà àìmọye ọkọ obìnrin míì yóò jẹ ìgbàlálì kìámà nípa ìyàwó ẹ̀ àwọn obìnrin ò mọ̀dájọ́ ó ní ìdájọ́ tó pọ̀ gan nà Fátímà yìí bíntu Hubaysh yìí ó wá ń bi ànábì léèrè pé wà ànábì ó máa ń ṣẹlẹ̀ sí mi lẹ́gbẹ́ ìjẹyìn oníṣẹ́gẹ́ni kò ní dá kò ní tọ́. arábìnrin dẹ̀ ti mọ̀ yí pé lẹ́yìn bá ti ń sin nǹkan oṣù yóò fi hàn lẹ̀. arábìnrin wa ń béèrè pé àbáàdà ìṣọ̀lá ṣé kí n tún fi ìrún náà sílẹ̀ náà kí ẹ̀jẹ̀ yẹn bá ń wá lọ kí kò dúró náà gẹ́gẹ́ mo ti fi ìrún lẹ̀ nígbà tí wọ́n ṣe nǹkan oṣù. ìlànà ìwà fúlẹ́tì bàbá ọ̀lẹ̀lẹ̀ ẹbí ni rárá rárá kí ni kó má fi hàn lẹ̀ àbí o gbọ́dọ̀ má fi hàn àdébí ni ìdá àdìgbà ìrù pọ̀ ẹ̀jẹ̀ lásán nìyẹn kì í ṣe ẹ̀jẹ̀ kó sùnmọ́ ẹ̀jẹ̀ tó wá láti inú àwọn àwọn inú òun ló wà eléyìí jẹ́ ká mọ̀ pé dámúlẹ̀ ayù tó jẹ́ ẹ̀jẹ̀ nǹkan oṣù gángan dámúlẹ̀ òmìnira sọ̀la yóò kọ̀ di obìnrin yóò kọ̀ di obìnrin bí kò máa kírun amẹ́rì ìsìhàdọ́ ṣùgbọ́n ìsìhàdọ́ tiẹ̀ tó jẹ́ ẹ̀jẹ̀ àwáàdá tó ń wá yóò dúró tiẹ̀ látàmúnárú nínú sọ̀rọ̀ òun ò di sọ́ọ̀bù obìnrin láti ṣe kíni láti má kírun ò di sọ́ọ̀bù obìnrin láti kírun tẹ̀pẹ́ ìdájọ́ méjì ti jáde báyẹn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kó oṣù kẹjẹ tẹ́kùn ní wá nọ́mìlì obìnrin ò gbọ́dọ̀ ṣe ò gbọ́dọ̀ kírun. tó bá tó wá di ìsìhátọ̀ ìsìhátọ̀ ni pé ẹ̀jẹ̀ yóò dúró má ọjọ́ mẹ́ta lóbìnrin yẹn fi ń ṣe tẹ́lẹ̀ ọjọ́ márùn-ún ló ń ṣe tẹ́lẹ̀ ọjọ́ méje ló ń ṣe tẹ́lẹ̀ ọjọ́ mẹ́wàá ló ń ṣe tẹ́lẹ̀ ọjọ́ ló ń ṣe tẹ́lẹ̀ ó wá kọjá ọjọ́ yẹn ó sàn wá lọ ó ti di ìsìhátọ̀ tó láti kírun àdébí wa kọ lẹ́kọ̀ọ́ àdébí wà láàfin tó ń tọ́jú wa ṣe ni pé ẹ máa gbọ́ bíbá ẹ̀ dáì sọ̀láta ọdírọ̀lẹ̀ àyà ọdírọ̀lẹ̀ àyà ni lẹ́sìn kó ti ta ìlú náà fi hà àdébí wa ní tí ìsìnkájọ́ yẹn bá ti ṣẹlẹ̀ sí ẹ wàá fi irun sílẹ̀ òní kírun ní àwọn ọjọ́ tó fi máa ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ náà lápèjúwe ká obìnrin yìí seven days níbi wọ́n ti ń kóso láti fi ọdún kan ọdún méjì ọdún mẹ́ta sẹ́yìn àbí láti fi oṣù mẹ́fà mẹ́jọ sẹ́yìn how many days ló fi ń ti ń kóso seven days sàdédé lọ́wọ́ di oṣù tá a wà yẹn oṣù wo la wà yẹn ní oṣù ojú ọ̀run olùkọ́ àjà olùkọ́ àjà nínú wa nínú fọ́ọ̀tù ní oṣù olùkọ́ àjà oṣù kọkànlá ojú ọ̀run la wà yẹn ìgbà tó wá dosù yìí ní kò sùn bá dúró mọ́ ní bá sàn wá lọ kí ni arábìnrin máa ṣe yóò kakuléètì àwọn ọjọ́ tó fi ń ṣe tẹ́lẹ̀ tá a pè lọ́jọ́ mélòó lápèjúwe ọjọ́ méje ọjọ́ méje ẹni òfin ní gbìyàn àníbi wa ní tó bá ti wá fi ilẹ̀ báyẹn ló ń mẹ́kù tẹ́sí rí wà wá lọ wẹ̀ ní ọjọ́ méje yẹn lápèjúwe wà sọ́ọ̀lì yìí wà wá máa fẹ́ràn lọ ó túmọ̀ sí pé dèrè lẹ́yìn ẹ̀jẹ̀ tó ń wá yẹn blood tó ń wá yẹn ìsì àádọ́ láti kí ni láàpẹ́ àdìpẹ́ ní àìdùnmá ìkọ̀tùmá. nínú rìwáyà mi nínú narration ní ìsì àdìsí gbàgbà wa ìgbà táwọn ẹbí sọ fún arábìnrin pé ẹ̀jẹ̀ tó padà ń wá yẹn wà lẹ́yìn sẹ́tìbìlì àìdọ́ kì í ṣe nǹkan oṣù fàyídà akọ̀bálá tìlì àìdọ́ tí nǹkan oṣù rẹ bá ti wá báyẹn mọ́tòròkì sọ̀la mọ́tòròkì sọ̀la tàbíyà ìrúnlẹ̀ mọ́kìrùn. fàyíbà dáhàbà kan dìrò hà ṣùgbọ́n tí o yẹ ọjọ́ tó fi ń ṣe tẹ́lẹ̀ tó bá ti wá kọjá tó ti lọ bọ́ọ̀sì lé àǹkìtàn lọ́wẹ̀ wọ́sọ̀lì kó ti máa kírun lọ. ṣé ìtumọ̀ hadith yẹn yé báyìí àti àgbọ́yé tó wà ń bẹ̀ báwo ni obìnrin tó ń ṣe nǹkan oṣù báwo ni ó ṣe pẹ̀lú pé ẹ̀jẹ̀ nǹkan oṣù ń ti dá ìdájọ́ Islam làwọn yanjú bí báyìí o obìnrin tó ń ṣe nǹkan oṣù báwo ni ó ṣe mọ̀ pé ẹ̀jẹ̀ bí ẹ̀ kí náà pé ẹ̀jẹ̀ nǹkan oṣù ń ṣe kí ni bàbá ti ń sọ̀rọ̀ nípa nǹkan oṣù àti ń sọ̀rọ̀ nípa ìjẹ̀bímọ náà o ìdájọ́ kan náà ni méjèèjì gbogbo ìdájọ́ tí n bá sọ yìí ó wà fún ẹ̀jẹ̀ ìbímọ náà ìdájọ́ kan náà báwo ni obìnrin ó ti mọ̀ yìí pé kọ̀dìntàhàd min al-haydọ̀ àwọn kọ̀dìntàhàd haydọ̀ tó ha báwo lóbìnrin ó máa ó ṣe mọ̀ pé ẹ̀jẹ̀ ìkóso àbí ẹ̀jẹ̀ ìbímọ ó ti dá ó ti tọ̀ ó pàtàkì yóò mọ̀ pẹ̀lú nǹkan méjì nǹkan mélòó nǹkan méjì alákọ̀ọ́kọ́ oníjàfà fìlì màhálì ààyè ibi tí nǹkan oṣù yẹn gbà wá ibi tó ti ń jáde yẹn ààyè yẹn yóò ti gbẹ yẹn ni wípé ẹ̀jẹ̀ ò ní jáde máa ń bẹ̀ lọ́ọ̀dù yẹn ò ní jáde máa ń bẹ̀ lóde òní ṣe kíni oníjáde wa ìka àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì wọ́n ń pè gẹ́gẹ́ ní alikọ́sọ́tù ìbẹ̀yìtọ̀ alikọ́sọ́tù ìbẹ̀yìtọ̀ ó ní omi bíi white tí ó máa jáde níbi tí ẹ̀jẹ̀ yẹn ti máa ń jáde àwọn sọ̀hàbíyáàtì àwọn sàbí lóbìnrin báwo ni wọ́n ti máa ń mọ̀ tó bá ti di pé nǹkan oṣù yẹn bá ti tọ̀bù wọ́n á fẹ́ mọ̀ yìí pé nílòótọ́ ni ẹ̀jẹ̀ yẹn ò wá mọ́ àbókàn sá torí gbà mí o máa ń sá àmọ́ bẹ́ẹ̀ rú bani bí gan ni ó máa hàn sẹ́yìn olú bí ẹ̀jẹ̀ yẹn ti tọ̀bù ni bàtà bá tún dọ̀la báyìí ẹ̀ kàn tún rí àbí tó bá tún dalẹ̀ báyìí yóò kàn tún jáde ní kúrò ah! táàrùkú ti dádẹ́lẹ̀ bó láwàá ṣe nǹkan táwọn sàbíyá ti máa ń ṣe táwọn obìnrin máa ń ṣe ni pé wọ́n á mú cotton wool òwú òwú white àti mọ̀ pé white náà lòwú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa tọ́pẹ́ cotton wool òwú yẹn wọ́n á mú báyìí wọ́n á fi sí ààyè ibi tẹ́jẹ̀ yẹn ti máa ń jáde tábà ti kíbọ̀ wọ́n á yọ jáde padà tábà ti yọ jáde padà tí blọọdù bá wà nbẹ ẹ̀jẹ̀ bá wà nbẹ kí ni tún ẹ nǹkan oṣù yìí ò tí ì parí tán bá yọ jáde padà tán bá yọ òwú funfun yẹn jáde padà tí wáyé pé omi náà rí nbẹ alikọsọtò lè bàyìí dán yẹn omi wáìtì yẹn ìṣẹ̀jẹ̀ kí ló ṣẹlẹ̀ nǹkan oṣù ti parí tí mo sọ pé ọ̀nà méjì lẹ́yìn ìgbà mà kí obìnrin yẹn mọ̀ yìí pé yàtọ̀ àpò ìṣẹ̀lẹ̀ sóhun ààyè yẹn ti gbẹ ẹ̀jẹ̀ ò jáde mọ́ ibẹ̀ tí mo mí ni pé lọ́dọ̀ wá mọ́ ọ̀nà kejì láti fi ṣú ọmọ oníkólọ mú òwú yẹn tó bá ti kíbọ ààyè yẹn yóò yọ jáde yóò kíbọ yóò yọ jáde padà bẹ́ẹ̀ kí omi wáìtì yẹn ló kàn lọ wà lára òwú yẹn àjẹkó ti mọ́ tó wá jẹ́ pé ẹ̀jẹ̀ ló jáde ń bẹ̀ àjẹpé kò ṣe kẹ́ni kò sí mà mo sọ pé àlámọ̀rí yìí ó gbé obìnrin rù ó dúpẹ́ ta náà rù ọkùnrin ìkọ́sọ ọkùnrin yóò máa jẹ́ bàbá fún obìnrin kan yóò máa jẹ́ ọkọ fún obìnrin kan yóò máa jẹ́ bọ́ọ̀dá fún àwọn obìnrin kan bọ́ọ̀nù tí wàá gbé ó gbé àfárù torí pé àwọn obìnrin ó máa béèrè ìbéèrè àwọn ìdájọ́ nǹkan yìí lọ́wọ́ rẹ̀ ó gbé ìmọ̀ọ́mù mọ́sálásí rù torí àwọn jàmáà mọ́sálásí obìnrin náà wà ń bẹ̀ tí wọ́n máa béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ ó gbé àfáà lé kéwúrú torí àwọn ọmọ ilé kéwù rẹ̀ lóbìnrin wọ́n máa béèrè béèrè tó jẹ mọ́ báyìí lọ́wọ́ rẹ̀ láti ẹ̀mọ́tò à ń tò díẹ̀ díẹ̀ báyẹn o àti yanjú ìyá àbí lọ́yìí. tábà yanjú yẹn tábà yanjú ẹ̀ torí pé ẹ̀jẹ̀ ìbí ẹ̀jẹ̀ nǹkan oṣù tá à ń sọ yìí tá à ń sọ yìí àwọn obìnrin wọ́n pín sí bí ọ̀nà mẹ́rin lórí ẹ̀ ní gbàgbàgbé tàbá sọ̀rọ̀ nípa píparí nǹkan oṣù ṣé nǹkan oṣù mi ti parí ṣé píríọ̀dù mi ti parí àbí ó ti parí obìnrin pín sí mélòó àdìsọ pé obìnrin pín sí ọ̀nà mẹ́rin lórí ẹ̀ ẹ farabalẹ̀ gbọ́ àárín ẹ̀ o obìnrin àkọ́kọ́ ó ní specific time ló fi máa ń ṣe eh, specific day ló fi máa ń ṣe tẹ́lẹ̀ ó ti mà tẹ́lẹ̀ láti bí five years láti bí three years láti bí two years láti bí nine months tó ti bẹ̀rẹ̀ nǹkan oṣù ó ti ní gbèdéke ọjọ́ tó máa ń ṣe kẹ́ni tó máa ń lò tẹ́lẹ̀ wàhálà bàt àtẹ̀míyìí dà báyìí nà ìhàyè wàlí ti hà dàn obìnrin sì rè obìnrin alákọ̀ọ́kọ́ là ń sọ ó mọ̀ yàtọ̀ láàrin ẹ̀jẹ̀ píríọ̀dù àti ẹ̀jẹ̀ ìṣèhádọ̀ ó mọ̀ yàtọ̀ láàrin méjèèjì obìnrin àkọ́kọ́ ti kí ni ó mọ iye ọjọ́ tó fi máa ṣe tẹ́lẹ̀ ó dẹ̀ tún mọ ìyàtọ̀ láàrin ẹ̀jẹ̀ nǹkan oṣù àti ẹ̀jẹ̀ ìṣèhádọ̀ sáàpì rẹ̀ ní kí ni àwọ̀ àdá ó mọ̀ yàtọ̀ láàrin méjèèjì obìnrin kan nìyẹn obìnrin kan yẹn kí ni yàtọ̀ láàrin ẹ̀jẹ̀ nǹkan oṣù àti ìsìnkádà torí pé blọọdù náà méjèèjì ẹ̀jẹ̀ náà ní méjèèjì tẹ̀rí ẹ̀jẹ̀ nǹkan oṣù ń tẹ̀ nínú àwọn sìbáàs àwọn ìròyìn tó ní lẹ́ẹ̀fì dàmà àwọn obìnrin mo bá wí yẹn o àwọn ọmọ kékeré ẹ̀jẹ̀ tó bá mú ni wọ́n ẹ̀mú wọn mára wọ́n jẹ́ ó lè sọ ọkùnrin ibi tí àlàyé tí wọ́n ń ṣe ọ̀bẹ yìí kí o máa gàgà tiẹ̀ wọ́n kàn ṣe bàjẹ́ ni o. àkọ́kọ́ lẹ́ẹ̀fì dá nǹkan ẹ̀jẹ̀ nǹkan oṣù mà yàtọ̀ sí ẹ̀jẹ̀ ìṣèhádọ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù ń tiẹ̀ wọ́n máa ń dúdú. alẹ́ pé ẹ̀jẹ̀ máa ń pọ́n wọ́n ń pupa ní àbí wọ́n nǹkan oṣù wọn ò ní pọ́n báyìí afẹ́ farajọ bíi dúdú nínú lẹ́ẹ̀fì máa kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ẹ̀jẹ̀ yẹn ní kàríhù rọ́ọ̀tì òórùn òórùn rẹ̀ ódọ̀ rẹ̀ ó wọ́ọ̀tì ó yàtọ̀ sí òórùn ẹ̀jẹ̀ gángan òórùn rẹ̀ àtẹ̀yìn bá gbọ́ kò ẹlẹ́ẹ̀kẹta ẹ̀jẹ̀ yẹn máa ń kí kò dàbí nọ́mà ṣe kẹ́ni àwọn nǹkan mẹ́rẹ̀ẹ́ta tí mo sọ yẹn ẹ ti mọ̀ yàtọ̀ láàrin dámúlẹ̀ hayid wà dámúlẹ̀ tìhádọ̀ so ìdàn tí obìnrin bá wá sí nǹkan oṣù nǹkan oṣù yẹn ti wá ń pẹ́ kò ì arábìnrin wa fẹ́ mọ̀ ṣé ẹ̀jẹ̀ tó sì ń wá yìí ṣé nǹkan oṣù ni àbúrò tí ìsìhádọ̀ yóò mọ̀ pẹ̀lú kẹ́mẹ́ta tí mo sọ kí lálákọ̀ọ́kọ́ ó máa ń dúdú máa ń dúdú ẹlẹ́ẹ̀kejì ó máa ń rùn ó ní ó dọ̀ tí ò ṣe hmm? ẹlẹ́ẹ̀kẹta ó máa ń ó máa ń kí ìdá tí kò bá ti dé àwọn òròyìn mẹ́tẹ̀ẹ̀ta yìí lára ẹ̀jẹ̀ tó ń wá tí ò dáa àjẹpẹ́ ẹ̀jẹ̀ ti bọ́ sí èsì àádọ́ ó ti kó ní kíni ó ti kó ní ayò tí ẹ náà tó lọ káwá bọ́ sọ̀rọ̀ tá à ń bá a lọ nípa pé àwọn obìnrin wọ́n pín sí mẹ́rin níbi ọ̀rọ̀ nǹkan oṣù parí wọ́n pín sí mẹ́rin àwa ní pé obìnrin alákọ̀ọ́kọ́ obìnrin tó mọ ìgbà tó fi ń ṣe tẹ́lẹ̀ ó mọ iye ọjọ́ tí ó fi ń ṣe ó dẹ̀ lè ṣe ìyàtọ̀ ó lè ṣe ìyàtọ̀ láàárín ẹ̀jẹ̀ nǹkan oṣù àti ẹ̀jẹ̀ ìṣèhádọ̀ mo lè sọ pé bóòlù yóò ṣe dáhùn mo ti sọ fún ìyípadà síbẹ̀ lẹ́yìn clear rí obìnrin kan nìyẹn obìnrin kejì obìnrin kejì náà òun náà mọ àwọn ọjọ́ tó fi ń ṣe tẹ́lẹ̀ ó mọ ọjọ́ tó fi ń ṣe tipẹ́ ó mọ ọjọ́ tí òun sábà máa fi ṣe làákín lámtàtàtì àǹtùmọ̀ yìí dá báyìí dámìlì tìhádọ́ wà dámìlì hàyè but problem tó bí ní ẹlẹ́ẹ̀kejì yìí ní ni pé kò mọ yàtọ̀ kò lè ṣe yàtọ̀ láàárín ẹ̀jẹ̀ sí nǹkan oṣù àti ẹ̀jẹ̀ sí ìtìhádọ̀ náà kò mọ yàtọ̀ láàárín méjèèjì àwọn obìnrin méjèèjì tí mo dárúkọ yìí kí n tó sọ méjì yòókù kí n tó sọ méjì yòókù àwọn obìnrin méjèèjì tí mo dárúkọ yìí báwo ni àwọn ó ṣe mà náà bọ́wọ́ la ó ṣe mọ̀ ẹgbẹ́ ẹ̀jẹ̀ bí máa ẹ̀jẹ̀ ìkóso àwọn ti stop ó ti bọ́ sí ìtìhádọ̀ kò clear àgbẹ̀ tí mo sọ afẹ́sẹ̀ yàtọ̀ láàrin ẹ̀jẹ̀ period àti ẹ̀jẹ̀ adẹ̀fẹ́ mọ̀ gbàwó afẹ́mọ̀ ìgbàwó ni obìnrin yẹn ó stop láti afẹ́mọ̀ ìgbàwó ni obìnrin yẹn yóò máa kírun pẹ̀lú ẹ̀jẹ̀ tó sì ṣe kí ló sì ń wá torí pé ìtẹ̀hádọ̀ ń tiẹ̀ kò ní kóbìnrin mọ́ kírun píríọ̀dù ń tiẹ̀ ńkọ́ òun sọ pé kó mọ́ kírun nàám lọ́yọ̀ tó bá jẹ́ pé obìnrin yẹn ó mọ iye ọjọ́ tó fi ń ṣe tẹ́lẹ̀ ó dẹ̀ mọ yàtọ̀ láàárín ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ nǹkan oṣù àti ẹ̀jẹ̀ ìtẹ̀hádọ̀ ìtòhùn ó fi mọ̀ ní pé kó tẹ̀kì ètò òfin máa ń pé kíni ó tẹ̀sí ẹ̀jẹ̀ yẹn gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan ó fi wò ó ṣé Eko ìkóṣù ni àbí ó ti bọ́ sí ẹ̀jẹ̀ ìṣèhádọ̀ nígbà tó ń fi mọjọ tó ń fi ṣe tẹ́lẹ̀ ọjọ yẹn wá clock ọjọ yẹn ti pé pé ọjọ́ méje ló fi ṣe wá pọ́jọ́ méje ha, ó tó wá di ọjọ kẹjọ ẹ̀jẹ̀ ń ṣe kíni ó tún wá arábìnrin sì rèé òun kan mọ iye ọjọ tó fi ṣe méje ni ó lè láàrin nǹkan oṣù àti ìtòhùn ó ṣe é ti tiẹ̀ yóò lọ jẹ́kẹ̀ẹ́ ní ojú pọ̀nà tí mo gbàrà sọ yẹn yóò mú òwú funfun yóò kì í bọ ara rẹ̀ yóò mú jáde bára wáyé kí omi funfun ló bá jáde kí ló ṣẹlẹ̀ ó ti dá tí ò bá sì dá yóò mú ẹ̀jẹ̀ jáde tó bá mú ẹ̀jẹ̀ jáde yẹn yóò á wo yẹn ṣé ẹ̀jẹ̀ ti ìsìhádọ̀ ni àbí ẹ̀jẹ̀ ti nǹkan oṣù ni kí ni wàá wò lára rẹ̀ nǹkan mélòó nǹkan mẹ́ta tí mo sọ lẹ́ẹ̀kan yẹn èyí náà ti ń gbọ́ fídíò yìí ní bọ́lá ọ̀sẹ̀ nǹkan mẹ́ta ni ó wò lára rẹ̀ báyìí ṣé ẹ̀jẹ̀ yẹn dúdú àbókópa tó lóorùn àbí olóorùn sókè àbí òkè tó bá kí tó bá ti gbogbo ẹ̀ yóò gbà pé áìdọ̀tì ló ṣì ń wá kò ní kírun lẹ́gbẹ́ àwọn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ti kú lára rẹ̀ kò sí ń bẹ̀ mọ́ yóò gbà pé ẹ̀jẹ̀ ìjìhádọ̀ ni yóò máa ṣe kí yóò máa fi hàn. ṣé yẹn náà sọ yìí. bá a jẹ́ pé obìnrin kejì yẹn òun mọ iye ọjọ́ tó ń fi ń ṣe àmọ́ òun ò mà yàtọ̀ láàárín ẹ̀jẹ̀ nǹkan oṣù àti ẹ̀jẹ̀ ìjìhádọ̀ ẹ̀fún òun fẹ̀ kán mọ yàtọ̀ bí wọ́n á sọ pé kó lọ wò ó kò mọ òye kí lóun ó ṣe ètò òun ṣe ni pé òun kà fún ní ìsì ọjọ́ tó fi ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbírí ìbéèrè lórí ẹ o ipò ẹ tó ń tẹ̀lé mi o ló wọnú díẹ̀ yóò kàyọ ọjọ́ tí ó fi ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ló máa lò láti fi mọ̀ pé kó ń sọ́ọ̀bù láti máa kírun àbí kó máa kírun lọ. wọ́n yẹ pé ọjọ́ méje ló fi ń ṣe tẹ́lẹ̀ tó bá ti pé seven days yẹn kí ni ó lọ ṣe yóò lọ wẹ̀ yóò lọ wẹ̀ tó dẹ̀ máa kírun lọ ìjó kàn máa ṣe ni pé tó wá jà sùkò ọrùn yóò lọ kílìn ara rẹ̀ yóò ra àpò ara rẹ̀ pẹ̀lú kan tó bá ń kó ohun tó ń bá fẹ́ lò yóò dẹ̀ máa kírun kò sọ pé kó máa kírun kò sọ pé kí ọkọ rẹ̀ náà ká máa yanjú ara wọn sọ́bẹ̀ bí ẹ náà àbí náà lọ́ọ̀dì kílẹ̀ bí ẹ kan bẹ́ẹ̀ ní sunan abi dawud sunan abi dawud ẹ bá lọ ká bí nàmbà three oh four three hundred and four mẹ́. ànábì ní ìdàkánì dámúlì hayè tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ nǹkan oṣù ni ànábì sọ bẹ́ẹ̀ ni o fẹ́fẹ́ ẹ̀jẹ̀ nǹkan oṣù ni fa innahu aswadu yu'raf ànábì ní ẹ̀jẹ̀ yìí ó dúdú òun lè yóò fi dá tó bá ti wá rí bẹ́ẹ̀ fa amsiki àní sọ̀la mọ́kìrùn-ún bá ti rí ẹ̀jẹ̀ yẹn pé ó sì dúdú fàyídà kánẹ́lì àkọ́ ṣùgbọ́n tó yẹ pé ẹ̀jẹ̀ yẹn ò dúdú ó ti pọ́n fàtàwá lọ yìí lọ́wẹ̀ ìnáma huwa irkon ànábi ni ọ́dínárì lé ẹ̀jẹ̀ látọ́ tó kàn wá ní àdébùn ti dídí ní ìsìhàdọ̀ ẹ̀rí pé inú hadithi náà ní sinai ànábi sọ nǹkan tó yóò fi dàmà ìyẹn fún ẹni tó dídí ní tó bá lè ṣe yàtọ̀ tó bá dàmà ẹni tó ń wò dàmà ń tiẹ̀ ń là níbi sọ fún níbi hadith Fatima yẹn Fatima bintu Hubayshi tá a kà yẹn sáni bí sọ yìí pé dáì sọ̀láta ọdúnrọ̀lẹ̀ àyà alẹ́sẹ̀ kọ́ńpútà ìgbé náà fi hà ìwọ lọ kírun lẹ̀ tí ẹ mọ́ kírun mọ́ ní déédéé ọjọ́ tí òfin máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti wá fi lẹ̀ tó máa pèsè ìlú ìwọ̀sọ̀ lè lọ wẹ̀ kó dẹ̀ máa bá àwọn lọ. sí ẹ̀ náà yé náà sọ̀rọ̀ obìnrin kẹta oníṣẹ́ obìnrin èjì obìnrin ẹlẹ́ẹ̀kẹta arábìnrin yìí tiẹ̀ kò ní pàtó ọjọ́ tó ti máa ń ṣe ìgbésí ayé tiẹ̀ lálùbà tó ti bẹ̀rẹ̀ nǹkan oṣù kò sí pàtó bí ìjọ mi kò sí ní ọjọ́ mẹ́ta bí ìjọ mi kò sí ní ọjọ́ márùn-ún bí oṣù mi kò sí ní ọjọ́ méje oṣù mi ò sì lè padà kó tó bọ́ sọ́jọ́ mẹ́rin gata gata gata gata lòun ṣe ń tiẹ̀ kò ní pàtó arábìnrin sì rèé kò lè tún mọ ìyàtọ̀ láàrin ẹ̀jẹ̀ nǹkan oṣù àti ẹ̀jẹ̀ ìsìnkádọ̀ ọ̀hún kó jẹ́ pé obìnrin yẹn mọ̀fẹ́díà ni ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí nǹkan oṣù ni ẹ̀ pé obìnrin tó ṣẹ̀ bẹ̀rẹ̀ sí nǹkan oṣù ọ̀ẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ti nǹkan oṣù tóun lè mọ iye pàtó ọjọ́ tó ń fi ṣe kò lè mọ nàbí kọ́tọ́ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ náà ẹgbẹ́rú obìnrin bẹ́ẹ̀ báwo lòun ó ṣe mà títí ẹ̀ báwo lòun ṣe mọ̀ pé ẹ̀jẹ̀ tó ń wá lọ yìí tí ò dúró yìí tó ti di ìtìhádọ́ àbí òdíje arábìnrin sì rè kò mọ pàtó ọjọ́ tó ń fi ṣe àwọn pẹ́ẹ́pẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ni kò dẹ̀ lè dá kò lè dá ìyàtọ̀ mà láàrin nǹkan ẹ̀jẹ̀ gòsù àti ẹ̀jẹ̀ ìtìhádọ́ bóun lòun ti ṣe tiẹ̀ ẹ̀jẹ̀ sì rè tó ń wá lọ àwọn tó jẹ́ àwọn àkọ́rí bọ̀ ẹ̀ àwọn immediate family ẹ̀ bíi màmá ẹ̀ bíi àwọn sísá ẹ̀ yóò wù pé ọjọ́ wo làwọn tó máa ń ṣe ọjọ́ yẹn lòun náà wà gbé ìtẹ̀lé lórí ẹ̀yà mọ́mí ẹ̀ ń sìn ẹ̀yà ọjọ́ méje ni àwọn àǹtí ẹ̀ náà ọjọ́ méje ọjọ́ wo lòun bí ìtẹ̀lé náà lórí lẹ́yìn ọjọ́ méje yẹn kí ni ṣẹlẹ̀ yóò lọ wẹ̀ hàn yóò dẹ̀bẹ̀ sí kẹrùn àwọn ẹ̀jẹ̀ tó bá ń wá lẹ́yìn ìgbà yẹn kí ni ó kà sí ìṣèhàdọ obìnrin kẹta ni ní ẹ̀nà tí ọ̀lẹ́ lọ́yẹ̀ mẹ́rin obìnrin mẹ́tẹ̀ẹ̀ta àti kẹrin onímọ̀tì sọ yẹn ìkẹta àti kẹrin onímọ̀tì sọ yẹn talóbìnrin alákọ̀ọ́kọ́ obìnrin tó yẹ pé òun mọ iye ọjọ́ tó ń fi ń ṣe ó sì lè mọ yàtọ̀ láàrin yẹn gan ló dáa yẹn ló fi ọkàn balẹ̀ obìnrin yẹn ló fi ọkàn obìnrin balẹ̀ jù màá padà sọ ewu tó wà ń bẹ̀ màá padà sọ tóbìnrin ò bá lè ṣe yàtọ̀ láàrin nǹkan oṣù àti ẹ̀jẹ̀ àti ẹ̀jẹ̀ ìṣèhàdọ̀ tí ó bá lè ṣe yàtọ̀ rẹ̀ ó ṣòro ó lè àfẹ́ẹ̀tì ìran ẹ̀ tó bá dẹ̀ fi lè àfẹ́ẹ̀tì ìran ẹ̀ àlìjáná rẹ̀ ń tọ́lé ti díẹ̀ díẹ̀ nìyẹn. egbé tí ìròyìn bá fi dá àbá àlìjáná wọ́n sáná sí àlìjáná rẹ̀ lè ti díẹ̀ díẹ̀ nìyẹn ẹnìkan ò lè wà lùjánà láti pé ìrùn ẹ̀fọ́n bíi dàbà ọ̀ à ń kírun déédéé òun bá lùjánà ẹ̀ ṣeré òun sáná sá lùjánà lè fi kíjẹ̀ jẹ́ nǹkan oṣù ṣeré lè ó ní nǹkan ńlá ńlá ṣe pẹ̀lú ìrùn ìtò dáa ju gbogbo obìnrin tó ti di báálí rọ̀ tó ti tó ti bàlágà tó ti sin oṣù òun ni kó lè ṣe ìyàtọ̀ láàárín ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù àti ìsìnkà ó láti mọ ìyàtọ̀ láàárín mi òun náà ni mo ti sọ yẹn náà mo ti sọ síwájú yẹn ni ló dáa jù tó alhamdulilá yẹn náà ti dó báyìí abọ́ síbi hadithi mi ikú mo fẹ́ mọ mo díẹ̀ díẹ̀ kálíbà ráyè tẹ̀síwájú dáadáa mo lè fẹ́ parí ọ̀rọ̀ haidu lónìí ìwádìí ọ̀sẹ̀ tí ń bọ̀ báàbù mi láti lọ bọ́ sí àbọ̀ tí báàbù àwọn ọ̀sùn sọ̀lá àsìkò ọ̀run ọ̀wà kíkù sọ̀lá lágbára àná àríṣàta rọ́bì yàlọ́ àníyá látọ̀dọ̀ Aisha alọba ni anna umma habiba ustuhidat sab'a sinin فسألت رسول الله صلى الله عليه وسلم عن ذلك فأمرها أن تغتسل فقالت فكانت تغتسل لكل صلاة ànábì aisha kálọ̀ bá díyọ́nù sí ó ní umu habiba ustuhi ìdọ̀tábọ̀ àtìní nǹkan kan máa ń ṣẹlẹ̀ sí Umu Habiba yìí náà bí ọdún méje nìkan yẹn ti fi ṣẹlẹ̀ sí òun náà ní ìhádọ̀ ẹ̀jẹ̀ tí mo pè é àwáàdà ṣàlàyé ẹ̀sẹ̀yìn o bí ọjọ́ méje ló fi máa ń ṣẹlẹ̀ báwọn ló ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ sí. bàtà àlàtì Rasulullah arábìnrin wa ló bi ànábì léèrè pé wọ́n ànábì ó ní màá ti ṣe fàmọ́rọ̀ á ń tàn pẹ̀lẹ́ ànábì wa ní kó lọ wẹ̀ kó lọ sí kíni kó lọ wẹ̀ gbígbẹ́ ẹ̀jẹ̀ ti di ìhàdà kó lọ wẹ̀ wàá láti arábìnrin sọ yìí pé bàkà ànàtàwò tàbí ìlú èkó yìí sọ̀rọ̀ arábìnrin ni wọ́n máa ń máa ń ṣàlùwàlá ní gbogbo àsìkò ọ̀run kọ̀ọ̀kan wọ́n máa ń ṣàlùwàlá ní gbogbo àsìkò ọ̀run kọ̀ọ̀kan wọ́n ti fẹ́ kírun kí lọ ṣàlùwàlá yóò ní ti ara rẹ̀ yóò wá nǹkan yóò fi kọ́ bọ̀ ẹ̀ àti pẹ́jẹ yẹn tó lè máa wá tó ti kẹrùn tó bá wá lórí ẹ̀rùn kò sí kankan yóò ti nǹkan kọ́ọ̀bù ara tó bá ti kẹrùn tán tó bá ti di ẹ̀rùn míì tó fẹ́ kí yóò lọ kírin ara rẹ̀ yẹn náà yóò tó kọ́ọ̀bù ẹ̀ yóò ti sàrọ̀lá yóò ti kẹrùn yóò ti máa yanjú ara ẹ̀ ní ọ̀kẹ́ni ẹ jáde lọ́sọ́dọ̀ àwọn tọ́mọ̀ nípa ètò ìbá ìtànṣe kọlìfún àbí ìtọ́jú yóò jẹ́ kẹ́ẹ̀dì ẹ̀ ìyẹn báyìí hadith kẹta hadith aisha náà radiyallahu anha wa sọ́ra qalat kuntu awtasil ana wa rasulullah sallallahu alayhi wa alihi wa sallam min ina'in wahid ìlànà junub aisha sọ yìí pé kuntu awtasil ana wa rasulullah aisha ní ìní aisha àti Rasulullah àti tíṣà lọ́wọ́ tó jọkọ̀ mi àjọ máa ń wẹ̀ nínú péèlì kan náà péèlì omi kan náà àjọ máa ń ṣe kí ni àjọ máa ń ṣe kìlá kìlá náà jùlọ táwọn méjèèjì jẹ́ ní jánábà lára àjọ ní jánábà lára ni a wà lọ léèwẹ̀ péèlì omi kan náà làwọn bù àwọn méjèèjì ó dẹ̀ máa ṣe kí ni a mọ̀ bomi bẹ̀ tá a fi máa tá a fi máa wẹ̀. hadisi bóòlù ti do àárí ẹ̀kọ́ tó pọ̀ wà mẹ́rin ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ni pé fíhi jawaz ìṣtìrọ́kì rọ́jù wọlmọ́ra fi máa ń tàn àrọ̀ ó lẹ́tọ̀ọ́ kí ọkọ àtìyàwó kí wọ́n jọ máa wẹ̀ nínú péèlì omi kan náà tó jẹ́ pé àwọn méjèèjì ni ẹ̀gbin wà lára wọn táǹpì ìjà nàbà àbí ẹ̀gbin mìíràn nàám lọ yìí hadith tó tẹ̀lé Aisha wa sọ yìí pé wàkàna ya àmúru ni tí n bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ̀kọ́ mi ti lélẹ́ yìí o ànábì máa ń pa mí láṣẹ fa àtàzìrú wípé kí n ráǹpù ara mi kí n lo rábà àbí bí nǹkan kan tí màá fi kọ́fà láti di ìdodo ti di orógún bí àṣà bá ń ṣe nǹkan oṣù Hmm? bóyá yóò róró ni bóyá yóò wọ skẹ́ẹ̀tì ni òun ló mọ nǹkan tó fẹ́ wọ̀ yóò sọ àkọ́bà láti di ìdodo síbo síbi orógún tí àìsà bá ń ṣe nǹkan oṣù ànábì ó pa mí láṣẹ bẹ́ẹ̀ kékeré lọ wá nǹkan tí màá lò bí aṣọ àbí skẹ́ẹ̀tì tó ń lò àbí tó wẹ̀ fàyùbà ṣírù ní wàhánà àhìn ànábì ó wà máa bá mi ṣeré gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó yóò jẹ́ pé mo ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ànábì máa ń bá aṣáró rẹ̀ yóò máa bá ṣeré gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó hadith yìí náà ń sọ fún wa pé mubasharatul haid la ba'sa biha obìnrin tí ń sin nǹkan oṣù ká máa bá ṣeré ìyàwó ẹni ká bá tage títí ń sin nǹkan oṣù lọ́wọ́ kò sá mbẹ́ torípa níbi iná máa ń ṣe pẹ̀lú tani pẹ̀lú àìsà tí ẹ náà fi hàn án torí wípé àwọn yẹ̀wúdí tẹ̀ rí yẹn àwọn yẹ̀wúdí àwọn júù lọ́dọ̀ títí wọn tí obìnrin bá ń ṣe nǹkan oṣù wọn kì í dọ́dọ̀ rẹ̀ láwọn àwọn tani àwọn yẹ̀wúdí tí ìyàwó wọn bá ń ṣe nǹkan oṣù wọn ní dọ́dọ̀ ìyàwó yẹn máa ó pàṣẹ kódà àwọn àníjọ sórí bẹ́ẹ̀dì papọ̀ wọn àníjọ ṣe gẹ́gẹ́ papọ̀ ó dìgbà tó bá fẹ́ parí nǹkan oṣù yẹn wọn ní dọ́dọ̀ rẹ̀ wọ́n lé ní ẹ̀dá gan kódà àwọn kan bẹ nínú àwọn yahudi yẹn ṣe pé <clears throat> ó lé débi pé wọn àní bá gbélé mọ́ lọ́dọ̀ wọn àwọn kan bẹ nínú wọn ṣe pé alimaratul ahid láyé ìṣàfihàn kò ní bá gbélé tó bá ti di pé obìnrin fẹ́ pé ẹ̀sìn ìfẹ́ rẹ̀ kó sùn báyìí yóò kó jáde nílé nínú àkídà tiwọn ṣùgbọ́n àwọn nàṣọ́rọ́ ní ti tiwọn àwọn nàṣọ́rọ́ ní àwọn kírísítẹ́nì tí ìyá obìnrin tí wọ́n bá ń ṣe nǹkan oṣù àwọn tó máa ń ba sọmọlẹ́mọlẹ́mọ ṣáà wọ́n lè ní ẹ̀dá àwọn òkun láàmú wọ́rì láti bá obìnrin tí ń ṣe nǹkan oṣù láti bá wọn sùn àwọn ò wàjá alìsìlám islam wá wá hàn òun wá wá ń jẹ òun wá sílé wọ rárá ẹ gbọ́dọ̀ súnmọ́ ẹ gbọ́dọ̀ bá obìnrin tí ń ṣe nǹkan oṣù ẹ gbọ́dọ̀ bá sùn ẹlẹ́ẹ̀kejì ẹ gbọ́dọ̀ pa wọ́n sí ní ìpàtí wípé mi ní lọ́dọ̀ rẹ mọ́ káà ní ẹgbẹ́ wọn ìsìlámù wá wá ń tẹ̀ ó tún àtúnṣe yẹ̀wò bí ṣe tó máa ń jìnnà sí obìnrin tó obìnrin ti ṣe nǹkan tó àwọn òbí ẹ̀ ní ṣeré wọn àti ẹ̀ ní ṣe gángan wọn làwọn sórí bẹ́ẹ̀dì wọn àní ṣe gángan wọn làwọn kó dáná fáwọn. a kẹ̀lé àwọn arúgbó rárá o rárá o rárá o ẹ̀sẹ̀ apáti ẹ̀lẹ́jọ́ ṣeré ẹ̀lẹ́jọ́ wà lórí bẹ́ẹ̀dì náà kò sí gángan ṣùgbọ́n ẹ̀ gbọ́dọ̀ ṣe kíni ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ ẹ̀ gbọ́dọ̀ bá sùn gẹ́gẹ́ bí àwọn tani ṣe ń ṣe àwọn obìnrin tí bàbá ta rìn ṣẹ̀rí àwa pẹ́sí méjì ẹ gbọ́dọ̀ bá wọn sùn ṣùgbọ́n ẹ sì lè máa bá wọn ṣe wọ́n lè bá yín dáná wọ́n lè bá yín bomi ẹ lè jọ wà lórí bẹ́ẹ̀dì kò sí nǹkan kan kódà ẹ lè ṣeré ẹ lè jọ ṣeré. àyà tó wà nínú sọ́ọ̀tù ìbákọ́rọ̀ yẹn one chapter two àyà one eighty seven ẹ má lọ sí gbọ́ o ẹni gbọ́dọ̀ sọ pé wala tubashiruhunna wa antum akifuna fil masajid. àlọ́ sọ yìí pé wàlá tubashiruhunna ẹ gbọ́dọ̀ súnmọ́ àwọn ìyàwó yín ẹ rí i pé àlọ́ olómùbá ṣàrọ̀ mẹ́ẹ̀ nǹkan tí ń sọ mbẹ ni pé ẹ má súnmọ́ wọn ìbásùn ló ń sọ mbẹ kìí ṣe pé ẹ má bá wọn ṣeré ló ń sọ wàá ń tún àkìfún náà fílmù àtàjì tẹ bá ti ṣe ìtìkáàfù nínú mọ́sálásí ẹni tó ń ṣe tó jẹ́ mọ̀ ṣẹ́kìf nínú Ramadan tó lọ ṣe ìtìkáàfù mẹ́wàá tá a máa ṣe yẹn nínú mọ́sáàsì ó ti dèwọ̀ fún un yóò fi parí ògbọ́dọ̀ bá ìyàwó ẹ̀ sùn wọ́n ti bá sùn èjì káàkó ti kọ́ ọ̀nà ìjà ni wà láti bá ṣèrò òun náà ẹ má bá àwọn ìyàwó yín sùn wà á ń tún àkìfù náà bíl mọ́sáàsì tó bá yẹ pé ẹ bá ti ń ṣe èjì káàkó nínú àwọn mọ́sáàsì yẹn tó dùn pé mùbáṣárà tó wà nínú àyà yẹn wà láti bá ṣèrò òun náà bí bá sùn ló ń sọ tó ní òfin ní takò hadith ta kàtà yẹn ṣùgbọ́n níbi wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ sọ́lá ó máa ń bá ìyàwó aṣọ àtàwọn ìyàwó ẹ̀ náà ṣeré kódà kó jẹ́ pé wọ́n ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tí ẹ̀ náà clear àbí tọ́yẹ. lẹ́yìn ìgbà yẹn bàbá ń sọ̀rọ̀ nípa nǹkan oṣù ó ní àwọn ẹ̀kọ́ tó pọ̀ tó so pọ̀ mọ́ kódà téèyàn bá wo àwọn ẹ̀kọ́ yẹn ó lé ní twenty mo sọ pé ọ̀rọ̀ tó wọnú ni ó ti sàlàyé nípa ọ̀rọ̀ yìí rí ẹ tó wá wà lórí telegram wa telegram àkọ́kọ́ telegram mẹ́ta láti nísìn telegram àkọ́kọ́ ìkejì ìkẹta ẹni tó bá wà nù tàkọ́kọ́ yẹn ń ti pẹ́ gan ń ti pẹ́ gan ó sọ lórí haidi sheikh sọlẹ muhammed sọlẹ alùsèmí wọn ṣe díà kan wọn pè ní àkàmù tìmọ àkọni àkàmù tìmọ ìdájọ́ ẹ̀jẹ̀ obìnrin odidi síra yẹn òní mo kà láti bẹ̀rẹ̀ dópin tí mo dẹ̀ ṣe àlàyé mo lè sọ àwọn ìdájọ́ ìdájọ́ ìdájọ́ ìdájọ́ tó sopọ̀ mọ́ nǹkan oṣù bẹ̀. tó ń ṣàlàyé ẹ̀gbọ́n rẹ̀gẹ̀dẹ̀ ẹ bá wà lórí telegram àkọ́kọ́ yẹn yóò rí mẹ́. so àwọn ìdájọ́ tó sopọ̀ mọ́ nǹkan oṣù ó pọ̀ gan ṣùgbọ́n ìkan wà ń bẹ̀ pé gbogbo àwọn obìnrin ló wá bùkátà sí àkàn sọ torí mi ìfẹ́ padà sí dáhùn kájú mo ti sọ yẹn àbí bíi méjì àbí bíi méjì àwọn ìdájọ́ yẹn lé sẹ́ńkì tó wà tí obìnrin kọ̀ọ̀kan tẹ̀ gbọ́dọ̀ mọ́ ìwọ́n kí nǹkan sọ́yọ́ kan àbí méjì ní balẹ̀ sọ yìí lápèjú ẹsẹ̀ obìnrin a sọ pé tóbìnrin ò bá ṣe nǹkan oṣù yóò máa kírun àbí kò ní kírun ẹ́ẹ́ ọ̀ràn yẹn ló gbọ́dọ̀ máa kírun hmm, gbogbo obìnrin tí ì bá kírun àbọ́kùnrin tí ì bá kírun ìtàlù jẹ́ náà àbá o ọkùnrin problem o àbó ń kí kàdá kan sí ìtàlù jẹ́ náà o àbásùbà nìkan ló máa ń kí gbogbo yòókù òun mú jẹrin àbí jímọ̀ nìkan ló ń kí àbí sátidé nìkan ló ń kí àbí ìdì nìkan ló máa ń lọ ọwọ́ àyàgbèrè níjọ ìdì tó bá ti kí ìdì tán ó tún dọ́tún tí ń bọ̀ wọ́n fún ẹ̀ fún kò tí ń sáré sí àlùjánnà rẹ̀ níbi díẹ̀ díẹ̀ ẹ̀ ń bá jẹ́ mùsùlùmí tó fẹ́ wọ àlùjánnà yóò máa kírun lẹ́ẹ̀mẹ́rin lójúmọ́ ẹ̀ márùn yóò kí sọ̀látù zuhur lásìkò rẹ̀ sọ̀látù làásù lásìkò rẹ̀ sọ̀látù lùmọ́gbìn lásìkò rẹ̀ sọ̀látù lìṣà lásìkò rẹ̀ sọ̀látù ṣubù lásìkò rẹ̀ ìrun márùn-ún ta mọ́ kínú gbọ́dẹ̀ ti tò tẹ̀lé amúnà mo ṣe tó yẹn kì í ṣe àṣùbà làkọ́kọ́ o lórí làkọ́kọ́ á sí ilẹ̀ kejì magrib lẹ́kẹta ìṣá ìlẹ̀kẹrin àṣùbà lẹ́karùn àṣùbà ló láti ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àṣùbà àgbà lóró bóun làkọ́kọ́ rárá rárá ẹ bá jẹ́ mùsùlùmí tó dẹ̀ ní ìdí àdìsẹ́ náà yóò máa kírun lẹ́ẹ̀ márùn lójúmọ́ tó bá ilé kú gíìmù yóò kí n kírun kó sì bá ibà ìsàlùjẹ náà bára kójọ kó ṣe ní ìrọ̀rùn fún wa o àwa tó ti ṣe ní ìrọ̀rùn fún ọjà kí abàlà tí a burú méjì ó bẹ́ẹ̀ nìkan kan wa o ọ̀pọ̀ yìí obìnrin tí ò bá ti nǹkan oṣù yóò máa kírun tó bá ti bẹ̀rẹ̀ nǹkan oṣù ńkọ́ kò ní kírun ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn pé nǹkan oṣù ó ní nǹkan ṣe pẹ̀lú ìran tó jẹ́ pé ó léwu fóbìnrin gan kó mà àdé ṣàlàyé fún yín sìn ká ní pé obìnrin kan obìnrin ó ti ń mọ́bọ̀ tẹ́lẹ̀ látijọ́ yìí ẹgbọ́n àárín yìí o ẹ̀yin ìyá yẹn máa gbọ́ o obìnrin ti ń mọ́ bọ̀ tẹ́lẹ̀ kò ṣe nǹkan oṣù ó wà ní mímọ́ sọyìn gbàtọ́ wá ń ṣe nǹkan oṣù kò ṣe nǹkan oṣù ó wá ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ìgbà tó wá di báyìí òun ti wá wọ̀ òun ti wọ̀ òun wọ̀ báyìí tóun bá dẹ̀ wọ̀ kí ló ṣẹlẹ̀ sí irun. ìrún mọ́gìrì ṣe kí ni òtítọ́ arábìnrin dẹ̀ mọ́ bọ̀ tẹ́lẹ̀ ni mímọ́ ló wà ìgbà tó òrùn wọ̀ ó pé ìṣẹ́jú díẹ̀ báyìí tó òrùn wọ̀ bó ṣe rí nǹkan oṣù ẹ̀ nìyẹn bó ṣe rí kí ni nǹkan oṣù ẹ̀ nìyẹn àsìkò tí ó fi wà ní mímọ́ yẹn tó fi rí ṣáájú kó tó rí nǹkan oṣù yẹn ó dẹ̀ tó nǹkan tẹ̀yìn lè fi kí odidi rákà kan wò nísìnyí tá kí rákà nọ́mà tí èsì gbùrùgbùrù gbọ́lọ́ ọgbọ́ ọlọ́gbọ́ ojú ti wè lórí ìrùn ìyẹn kọ́ mọ́ sọ o tẹ́lú mi bá ń kírun wà láì ọlá ikú jẹ́gbọ́ àgbà ní ẹ̀ẹ́dẹ̀ máa sàn jì ó wọ ọdún mọ́sáàsì wà dé bí fáànù ní ká o bí iná mọ́sáàsì yẹn lójú lójú o rùkú yẹn náà báyìí náà fẹ́yìn ń jọ níbí kan ni ó rùkú báyìí dé báyìí ó padà sókè kò sí ẹ̀ ní padà sókè kò sí táyì ó ti lọlẹ̀ èrò òrùn báyìí kọ́lá sọ o bí ìbá fẹ́ kí rákà kan yóò gbà yẹn níṣẹ́jú mélòó nọ́mà nọ́mà ẹ èyàn ò yára jù èyàn ò dẹ̀ slow jù rákà ẹ̀yọ kan yóò tó ṣẹ́jú mélòó hàn ọ̀yẹ́ kó ju two minutes náà lọ ẹ̀yẹ́ kó ju two minutes lọ ẹ̀yẹ́ àgbẹ̀ two minutes náà ẹ̀yẹ́ kó ju báwọn lọ nọ́mà o ò fagùn o ò dẹ̀ fa kúrò o ṣe nọ́mà ọ̀yẹ́ kó ju two minutes náà lọ tí òòrùn bá wá wọ̀ òòrùn ti wọ̀ obìnrin yẹn dẹ̀ wà ní kíni tẹ́lẹ̀ ó wà ní mímọ́ tẹ́lẹ̀ kò sí bẹ̀rẹ̀ kó sùn òun kò ẹ̀sẹ̀ dìgbẹ́ kó sùn ó wà jẹ́jẹ́ ní lọ ó dẹ̀ mọ́ bọ̀ tẹ́lẹ̀ òòrùn dẹ̀ wọ̀ ìgbà tó òòrùn wọ̀ yẹn ó gbà pé òun ó kírun àbí ó gbà bẹ́ẹ̀ ó gbà pé òun náà máa kírun náà ṣèbó mọ́ bọ̀ tẹ́lẹ̀ ni àbí òun náà gbà pé òun fẹ́ kí ìrun mọ́gírìbì yẹn ó gbà bẹ́ẹ̀ tàdédé ó tóbi ìṣẹ́jú márùn kò sí kírun òun gbogbo àkóhùn lọ sàwọlá àkóhùn lọ ṣèkínní kan bí ìṣẹ́jú márùn ìṣẹ́jú mẹ́wàá ti kọjá bí kò sì jáde nìyẹn ó bá rí kíni nǹkan oṣù tí yóò tún kírun wọn kò lè fi nǹkan oṣù kírun wọn ṣùgbọ́n ìrun yẹn ó ti jẹ́ sọ́run ìrun wo ló jẹ́ ìrun máa gbé yẹn ó ti jẹ́ sọ́run hmm? tó bá parí nǹkan oṣù ẹ̀ tán ó gbọ́dọ̀ sọ máa gbé yẹn sáà ní èyí ó gbọ́dọ̀ san ìran kí ló fà á òun ni pé ó ti bá àsìkò mọ́gìrìbì yẹn ní ní mímọ́ àsìkò mọ́gìrìbì yẹn bá ní mímọ́ àsìkò tó dẹ̀ fi bá yẹn tí ó fi kírun yẹn ó ti tó déédéé nǹkan tí yẹn lè fi kí lákàkàn òun ni ò tí ì ṣe kí ni ni ò tí ì kí nǹkan oṣù bíi jẹba yóò sọ kò ní kí mọ́gìrìbì yẹn mọ́ ṣùgbọ́n nígbà tó bá parí nǹkan oṣù ìrún mọ́gírìbì ìjọ kìíní àná ní ọ̀kọ́ sí kíni ní ọ̀kọ́ sàn ní ọ̀kọ́ sí kíni obìnrin mélòó ló mọ̀ yẹn mo sọ pé hmm, àìmọye irun tó wà lọ́rùn obìnrin ní ìrẹ́gẹ́dẹ́ kò mọ kẹ́kẹ́ ọ̀hún kàn rìn káàkiri ni kò mọ ẹni tẹ títà ń tẹ kó tó tẹ ni kó ti bá màmá rẹ̀ náà tó ṣe é sílò náà ṣe é dé kò mọ kẹ́kẹ́ ń pa ẹ̀. àpèjúwe kejì obìnrin eléyìí tiẹ̀ nǹkan oṣù ló wà ó ń ṣe nǹkan kò má ó ń ṣe nǹkan oṣù ó ń ṣe bọ̀ hàn sinclair ó ń ṣe nǹkan oṣù yẹn bọ̀ ni títí ìgbà tó bá di kọ́bílà tó lórí ìṣàmì oòrùn tó yọ láàárọ̀ ìrún wo ló wà bífọ́ ní tàgbà yẹn ṣubú yàrá ìrún àṣùbà ló wà fóòrùn tó yọ. Hmm? arábìnrin tí ń sin nǹkan oṣù gọ̀ yìí ó gbà pé òun máa kí àṣù bá ń jẹyìn àbí ó gbà ẹ́ mi gọ̀ obìnrin tí ń sin nǹkan oṣù gọ̀ ń sin nǹkan oṣù gọ̀ látàrí láti jẹta láti jẹrin títí tí wọ́n fi jí láàárọ̀ táwọn èèyàn fi lọ ń kírun àṣùbà tí arábìnrin gbà pé òun fẹ́ kírun àṣùbà àbí ó gbà bẹ́ẹ̀ ó gbà náà because ó wà ní àìgbín ó ń sin nǹkan oṣù lọ́wọ́ ó ń sin nǹkan oṣù ó gbà pé òun ò kírun náà ṣàdédé ṣáájú kóòrùn olú yọ ìgbà ó ni àṣùbà ń parí lóòrùn bá ti yọ àṣùbà táìmù yẹn máa kóòrùn olú yọ yẹn bí kò sọ de tọ́pù yẹn bó ti nìyẹn náà bó ti nìyẹn àsìkò tó fi mọ́ yẹn ó tó nǹkan tó fi lè kíra káàkan irú obìnrin yẹn náà tó bá tán kí yẹ sígi tó àbóyé wa obìnrin yẹn kò má tẹ́lẹ̀ ó wà nínú kan oṣù títí àwọn èèyàn pè wọn àtúbà ọlọ́kàtúbà òun náà gbà pé òun ò ní kírun ṣùgbọ́n wàá kú ìṣẹ́jú díẹ̀ tóun ó yọ adẹ̀mọ̀kẹ́ tóun bá ti yọ àtúbà ti parí táìmù ẹ ti tán but ó kù díẹ̀ tóun yẹn máa yọ ló mọ́ sọ pé àsìkò yẹn ò tí ì hẹ́ǹdì tán àsìkò yẹn padà wàá ba ní mímọ́ ajẹ́pẹ́ yóò kí àsùbá yẹn ó dàgbọ́ yẹ pé kó tó wẹ̀ tán yẹn àsìkò àsùbá àti ṣẹ́gi ni ó ti kọjá ó gbọ́dọ̀ san àsùbá yẹn nítorí pé àsìkò díẹ̀ ṣẹ́kù tó bá ó ka mọ́ ní mímọ́ yẹn ìdá ajẹ́pẹ́ yóò kí àsùbá ṣé ẹ náà kílẹ̀ sọ yìí ẹ jẹ́ kí n mú mi sí kí n mẹ́yọ̀ kẹ́sì ẹ jẹ́ ká mú tọ̀lá àtọ̀lá kíkọ obìnrin sílẹ̀ òun náà ní nǹkan ṣe pẹ̀lú nǹkan oṣù èèwọ̀ ni ọkọ kò sí bí orí ẹ̀ ti gbóná tó tó bá fẹ́ kọ ìyàwó ẹ̀ ẹ̀ jọ fẹ́ra yín mọ́ ẹ kóra yín sí wàhálà tó wù yín ẹ fàá fàá fàá ẹnìkan ti fẹ́ pẹ́ nìkan ẹ ti fẹ́ ìlú ayín pa ẹ kò fún mi lóúnjẹ mọ́ kò gbọ́rọ̀ sí mi lẹ́nu mọ́ ẹ ti sọ́ sọ́ sọ́ o sáà kọ̀ èèwọ̀ a kì í kọ obìnrin ní àsìkò tí ń ṣe nǹkan oṣù èèwọ̀ nínú ṣẹ̀ríà àkọ́ a ò gbọ́dọ̀ kọ́ obìnrin kalẹ̀ láti òbí ṣe kíni obìnrin ò gbọ́n gẹ́gẹ́ yọ ọkọ rẹ̀ kọ́ ẹ lẹ̀ ó dẹ̀ ń ṣe gbóṣù ìwọ náà wá kẹrù wọn ti kọ̀ mí lẹ̀ náà ò gbọ́dọ̀ gba ò gbọ́dọ̀ gba kíkọ̀ yẹn wọlé ìwọ ọkọ náà ó wá kọ ìyàwó rẹ̀ lẹ̀ ó dẹ̀ wà nínú pé ń ṣe gbóṣù ó wá ń sọ fún o ti kọ́ lẹ̀ à nígbà wọlé àkànṣe ẹ̀ ṣẹ̀rí ò gbà wọlé kó kọ́ lẹ̀ ṣẹ̀rí ò gbà wọlé kó ṣe kíni kó kọ́ lẹ̀ ìgbà méjì ní ṣẹ̀ríà fún wa láti kọ obìnrin wa lẹ̀ ó dẹ̀ bá ṣẹ̀ríà ṣéke sọ méjèèjì ìgbà àkọ́kọ́ bí obìnrin bá lóyún sínú ẹ lè kọ ní táǹgbà anytime tó bá lóyún sínú ẹ lè kọ táǹgbà yẹn ìgbà kejì ó ní ìgbà tí obìnrin wà ní mímọ́ tí kò ṣe kí ni kò sí nǹkan oṣù gbọ́ bíbá yìí o ó wà ní mímọ́ kò sí nǹkan oṣù E ò dẹ̀ tí ì súnmọ́ dágbà ẹ kí ni ẹ ẹ pé obìnrin ti parí nǹkan oṣù lẹ́yìn nǹkan oṣù kí ni ó kù yóò wà ní mímọ́ àbí pàtó wá wà ní mímọ́ yẹn láti ìgbà tó ti parí nǹkan oṣù ti wà ní mímọ́ yẹn ọkọ rẹ ò tí dágbà yẹn ó sì láǹfààní àti ṣùgbọ́n arábìnrin ti lè kọ́ táìmù rẹ̀ kí n fún yín lápèjúwe obìnrin yẹn ó ti parí nǹkan oṣù láti ìjarun ọjọ́ márùn-ún tó ti parí nǹkan oṣù ọjọ́ márùn-ún sì sin ọjọ́ òní òní ní sunday àbí tàbá mú lọ sẹ́yìn ọjọ́ márùn-ún ọjọ́ òní ó jẹ́ sátidé jímọ̀ tọ́sídẹ̀ẹ́ ṣé wẹ́ẹ̀dẹ̀ kọ́ yẹn ni lọ́yẹ̀ alo ti parí nǹkan oṣù láti wẹ́ẹ̀dẹ̀ láti wẹ́ẹ̀dẹ̀ ti parí nǹkan oṣù yẹn nàá pàtó wá di friday ọkọ rẹ̀ ti súnmọ́ ńgbà yẹn orí ọkọ wa gbóná lónìí ta sunday ó lóun fẹ́ kọ obìnrin yẹn dẹ̀ wà nínú àbí òsì ní mímá tó lè kọ́ àbí ò lè kọ́ kò lè kọ́ kí ló fà á torí pé ó ti súnmọ́ lẹ́yìn ìgbà tí ó ti mọ́ ṣùgbọ́n ká ní kí láti wẹ́ẹ̀dẹ̀ yẹn láti wẹ́ẹ̀dẹ̀ yẹn tó ti mọ́ ọkọ rẹ̀ ò tí dọ́dọ̀ rẹ̀ tí wọ́n ẹni pé kò tí ì bá sùn títí títí tó fi dòní Sunday ọkọ rẹ̀ wá fẹ́ kọ̀ ó lè kọ̀ ní òní báyìí ìyẹn ló fà nínú ṣẹ̀ríà ṣẹ̀ríà ò gbà kẹ́ ẹ kọ obìnrin lẹ̀ ní ìgbà wo ìgbà tí ti nǹkan oṣù lọ́wọ́ àti ìgbà wo àti ìgbà tó ti mọ́ ṣùgbọ́n ọkọ rẹ̀ ti súnmọ́ ní táyì ìgbà tó mọ́ yẹn ìgbà wo ni ò wá yọ̀ǹda bá ń palẹ̀ kọ obìnrin lẹ̀ tó bá lóyún sínú àti ìgbà tí ó wá ní mímọ́ tọkọ rẹ̀ ò dẹ̀ tí ì ní réǹjì yẹn gbogbo ọjọ́ tó fi ń wà ní mímọ́ yẹn ọkọ rẹ̀ sí dọ́dọ̀ rẹ̀ ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀ láyé àdéhùn Muhammad sallallahu alaihi wasallam ó tẹ̀lẹ̀ sí Abdullahi bin Umar Abdullahi bin Umar ọmọ Umar bin Khattab kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Abdullahi bin Umar yẹn ó kọ ìyàwó ẹ̀ lẹ̀ alọ́ ló máa ń tó láàrin àwọn méjèèjì ó bá kọ́ ọ lẹ̀ bàtú bá kọ́ ọ lẹ̀ ìyàwó yẹn ti wá parí nǹkan ó ti parí ẹ̀dá rẹ̀ ó ti lọ ìró yẹn ọ̀rọ̀ yẹn wá títí gba nígbà Muhammad sallallahu alaihi wasallam ike Abdullahi bin Umar rọ tọ́lá kọ imra'atahu wa hiya haid ike Abdullahi bin Umar ó kọ ìyàwó rẹ̀ lẹ̀ ìyàwó rẹ̀ dẹ̀ ń sin kóṣù lọ́wọ́ àdébí wàá gbọ́ ah àdébí gbọ́ báyìí àdébí ni múrùhù ẹ lọ bá àbúlẹ́bí náà bá ẹ lọ sọ fún sìnsìnsìn ní kó lọ gba ìyàwó ẹ̀ padà ó lọ ṣe kíni ó lọ gba ìyàwó ẹ̀ padà yẹn ni pé kíkọ̀ tó kọ́ yẹn múlùgọ̀ kánsù nínú ìṣẹ̀lẹ̀ àkókò lọ ó lọ gba ìyàwó ẹ̀ padà tó bá gba ìyàwó ẹ̀ padà àdébẹ̀ súnmọ́ lè yọ̀ sí kìá àtà àtàtò ó wá fi ìyàwó ẹ̀ lẹ̀ sínú ilé rẹ̀ títí tó fi má tẹ̀bí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ni hmm? òun ni abúlé bí mọ́rù fi kọ́ tó fi lọ àníbi wa ni kó lọ gbà padà kí ẹsẹ̀ kó lọ tí mò ń sọ ni kó ti lọ lé wọn o ó wà lé rẹ̀ náà o àníbi wa ni kó lọ gbà padà títí tí ó fi segin ni tí ó fi mọ́ tún mọ̀tà hìl lẹ́yìn ìgbà yẹn obìnrin yóò tó wá bẹ̀rẹ̀ nǹkan oṣù míì ní mọ̀ọ́sì míì tún mọ̀tà tó yẹ́sẹ̀ tó wá mọ́ ẹ̀hẹ́n àníbi ni insha Allah tó bá wù abúlẹ́gùn mọ́rù báyẹn tí ó bá fẹ́ kọ́ mọ́ kó fi ilẹ̀ wà ìṣá àtọ́lùlà kọ tó bá sì wù báyẹn ó kọ́ kí ni ìtumọ̀ hadith ìtumọ̀ rẹ̀ ní pé tá a bá rí ẹ tó ṣe bẹ́ẹ̀ ó kọ ìyàwó rẹ̀ lẹ̀ lásìkò tí ń ṣe nǹkan oṣù nàám tó wá gbọ́ pé kò tọ́ kí ni ó ṣe yóò kánṣu kíkọ yẹn yóò wá fi obìnrin yẹn lẹ̀ yóò fi parí nǹkan oṣù rẹ̀ yóò fi mọ́ tó bá mọ́ yẹn kò sí ní kọ́ o yóò tún fi lẹ̀ o tó ti bẹ̀rẹ̀ kó sùn míì títí tí ó tún fi má tí ó dẹ̀ sì ní súnmọ́ tó bá wá mọ̀ yẹn tó bá rí àwọn yẹn jú tí ò kọ́ mọ́ kò fi lẹ̀ tó bá yẹ kó wọn bá rí àwọn jú náà kó sàfẹ́ kọ́ra wọn náà ni yóò ṣẹ̀ṣẹ̀ wá kọ́ gbà náà. sòrí náà jẹ́ nǹkan oṣù ó ṣe ní nǹkan ṣe pẹ̀lú kíkọ obìnrin sílẹ̀ àti ìdájọ́ tó wà bẹ́ẹ̀. tíyẹn náà yé ẹ̀yẹ̀. حديث بتلي عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم يتكئ في حجري وأنا حائض فيقرأ القرآن ìtumọ̀ hadith ìyàwó àìsàn ló fi gbélé náà wá ó ní òjíṣẹ́ Allah tójọ́ kan káàní yàtúntàkì òfin hijri ànábì máa ń rọ̀gbọ̀kún síbi ẹsẹ̀ òun báyìí síbi ìtàn òun báyìí yóò rọ̀gbọ̀n kó síbẹ̀ àbí síbi ibi gbáyà wọn báyìí mọ́ ìsàlẹ̀ báyìí àníbí o yóò dùbúlẹ̀ báyìí yóò rọ̀gbọ̀n kó síbẹ̀ báyìí nàám tó bá rọ̀gbọ̀n síbẹ̀ tó bá rọ̀gbọ̀n kó síbẹ̀ wàá nà ha ìlú èmi àyíká dẹ̀ ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ń gbà yẹn fàyà kúrọ̀ wùlùkúrọ̀ àyè àníbí o dẹ̀ máa ka Kùránì. clear àyíṣà ń ṣe kí ni lọ́wọ́ ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àdébí òde rọ̀gbọ̀kú báyìí sí ara rẹ tó bá rọ̀gbọ̀kú sí àyíṣà dẹ̀ ṣe nǹkan oṣù lọ́wọ́ bàyá kúrọ̀ wí kùrán àdébí òde máa ka kí ni tún hadith yẹ òtí iná láti máa kàkọ́ra àbí láti máa ṣiṣẹ́ ẹsẹ̀ ó dẹ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn tó máa ń béèrè béèrè ẹjọ́ ìyàwó nínú ilé tó ń bá fẹ́ kakọ̀rọ̀ hàn àkọ́fẹ́ ṣe náà bílà ní máa ń ṣírí lẹ̀ ní máa ń ṣí ara lẹ̀ ẹjọ́ ń wà sọ fún un kó lẹ́yìn lómi ṣe ìjọba ti fẹ́ ṣe náà bílà nínú ilé báyìí yá sọ fún yàwó pé lọ borí o mo fẹ́ kírun o lọ borí o torí kó ti gbọ́ wípé irun obìnrin ti máa ń dàbí gíláàsì lójú àwọn màláìkà yìí dákun bọ́ ló ti gbọ́ wá. àbíkẹ́ ó fẹ́ ṣe náfìlà nù lé àbó fẹ́ ṣàdúrà àbó fẹ́ kakọ̀rá yá sọ fún ìyàwó rẹ̀ pé kó lọ wọ sọ kó lọ bora ọlá òsì ti lọ. ọlá kíyàwó ẹ̀ wà o wọ́n dẹ̀ kírun ó ṣe náfìlà ó ṣe mẹ́ta ó fẹ́ tìláwà kọ̀rá ó kiri lẹ̀ ó sì gbáyà lẹ̀ ó ṣe kẹ́kẹ́ eléyìí ò ti tọ́ fi lè ara gbìyànjú wọn tó ti jẹ́ ìyàwó ẹ̀ fẹ́ tí làwọn kọ̀ọ̀rán nù lé ìyàwó ẹ̀dẹ́ wọ pátá nìkan àbí òwò nǹkankan òun ló mọ wàhálà tó ń kó rẹ̀ nìyẹn òun ló mọ wàhálà tó wà lọ́rùn tó fi báyẹn kò sí kó rẹ̀ ìwọ́dẹ̀ fẹ́ ṣe náfìlà àbí wọ́n fẹ́ tí làwọn kọ̀ọ̀rán àbí kẹ́ ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ara tiẹ̀ náà wá kan sí ẹ̀ ó yẹ jọ jókòó sẹ́gbẹ̀ẹ́ ara yín ni obìnrin dẹ̀ ń ṣe nǹkan oṣù àbóòtí ẹ̀ gbórí lé ni obìnrin dẹ̀ ń ṣe nǹkan oṣù ó wá ń tì láwọn àkùnrán ó di lọ́wọ́ àbí ó di lọ́wọ́ ó di lọ́wọ́ nǹkan tí hadith ìyá wa Aisha yìí nǹkan tó ń kọ́ wa nìyẹn nípa yìí pé ànábì o ti máa ń ṣe bẹ́ẹ̀ tí ó gbé orílẹ̀ òun àbí kí ara rẹ̀ kàn òun tó ń dẹ́ ṣe nǹkan oṣù táni bí ó dẹ́ máa ka Quran. hadith tó kẹ́yìn níbi báàbù yìí àmọ́ àdàtà min Abdillah qala sa'altu Aisha fa qultu ma balu al-ahid taqdi as ولا تقضي الصلاة فقالت أحرورية أنت فقلت لست بحرورية ولكني أسأل فقالت كان يصيبنا ذلك فنؤمر بقضاء الصوم ولا نؤمر بقضاء الصلاة ثم حديث معاذة بنت عبد الله أني ní òun يا bí Leere, Aisha babalá fàkíyà tó lé ní gbogbo yẹn gan ni ó màmá o ó Aisha tá a máa ń dákọ ìyàwó àná yóò lóun ní lọ́hàbọ̀ inú yẹn ó dùn Abubakar lẹ́yìn Abubakar a máa ń yín gbàdá àárín rí Umaru náà ó jẹ síbi yìí máa wá wọn aa <laughs> ah, ìyẹn fẹ́ rí wọn àbá Usman da oníwò jáde gbúlẹ̀ Ali da Abu Hurairah da gbogbo àwọn sábẹ́ àjàjà anabi wa Muhammad sallallahu alaihi wa sallam kálọ kójọ kójọ káwa àti anabi kájọ wà lọ́gbà àlùjẹ́nà kaná àlùjẹ́nà fìdá ìbìlà anabi máa wà ibẹ̀ ló ga jùlọ gbogbo àlùjẹ́nà mẹ́jẹ̀ẹ̀jọ kò kálọ kójọ kójọ káwa náà wà ń bẹ pẹ̀lú ẹ o ayé wa kinu wa dùn lẹ́yìn lànà bí à ń tẹ̀lé yín láyé àkàrírí ni inú ó dùn kí ló kọ́ tiẹ̀ náà rọ́ṣídìí ni ẹ̀ ọ́sà àlà alhamdulilayi alábẹ́ kó ṣe bẹ́ẹ̀ fún wa. Aisha yìí ìyàwó àdàbẹ̀ muhaza wa ń bílẹ̀ rí pé máa bá lulẹ̀ ààrin dákùdì sọ̀rọ̀ dákùn mo fẹ́ bí Aisha kí ló ṣẹlẹ̀ tó yẹ kí àwọn obìnrin tá a bá ń a obìnrin tí ń sìn kó sì gbọ́dọ̀ gbàwẹ̀ kò lè gbàwẹ̀ ọ̀ranyàn kò lè gbàwẹ̀ náfìlà kò lè gbọ́dọ̀ kírun kò lè kírun ọ̀ranyàn kò lè ṣe náfìlà kò lè tàwáàfù ilé olúwa àbí. arábìnrin muhaza yìí ìwà ń bi aisha léèrè pé kí ló dé ìwà aisha tí àwọn obìnrin tá a ń sìn kó a máa ń san ààwẹ̀ padà wàlà nàkùdì sọ̀là a máa kì í sàn padà nígbà tó béèrè yìí tí obìnrin ò bá kírun tó bá ń sìn kó lóbìnrin ò bá gbààwẹ̀ tó bá ṣe nǹkan oṣù tí rọmọdún bá lọ tán obìnrin yóò san àwẹ̀ padà bí ò ní san padà yóò san padà náà bọ̀ àwọn àrùn tí ò kí nígbà tí ètè kóso yóò san padà bí ò ní san padà mọ̀hádà wa ń bi Aisha lè gbé kí ló fà á dẹ́gbà wo bẹ̀rẹ̀ tá a bá parí nǹkan oṣù a máa ń san àwẹ̀ padà a ní san irun padà a ah, bàbá ọ̀rẹ́ Aisha wa sọ yìí pé àhàrùrí yàtọ̀ náà ṣé àwọn mùtàánìtò yìí àwọn tí wọ́n máa ń béèrè béèrè àbéèrè jù àbáwọn tí wọ́n máa ń kọjá àlà à ń pè wọ́n ní àròríyá àwọn àwárí jù wọ́n máa ń kọjá àlà níbi ìdájọ́ ẹ̀ tó ń tára wọn ní ẹni tó fi ń béèrè irú béèrè báyìí mọ̀ádà wa béèrè pé kí ló fà á sí Aisha fi bí léèrè kò ní kí ìbéèrè méjì ló wà tẹ bá rí àwọn èèyàn tó bá bí ní ìbéèrè ẹ̀sìn ẹ mà ìbéèrè kan bẹ ìsìrìṣàdù lásán náà ń fẹ́ wọ́n fẹ́ kẹ́ táwọn sọ́nà ni nǹkan yẹn ò yé wọn láti ṣe kíni láti béèrè ìbéèrè kejì èdèbí kò yé ó ní wàhálà kan tó fẹ́ fi dálẹ̀ irú ìyẹn yìí ò kí ń dáhùn ẹ̀ ń bá ti ń béèrè béèrè lọ́wọ́ yín tó fẹ́ lọ pọ̀ mọ́ ìbéèrè ẹ̀sìn àmọ́ ìbéèrè ti ń béèrè ìbéèrè tó fẹ́ fi dá fìtínà kalẹ̀ ni bẹ́ẹ̀ láàrin àwọn àfáà yálà ní àwọn akẹ́kọ̀ọ́ ni yálà ní àwọn mùsùlùmí ni kìí ṣe ìbéèrè ìrìṣàdì nìyẹn ẹ ní dáhùn ṣùgbọ́n tí bá ń béèrè béèrè kò mà òun fẹ́ mọ̀ náà ni ẹ ti kí ni ẹ dà lọ láti sọ àyíṣà ń bi mọ̀hádà léèrè pé àhàròrí yàtọ̀ni àn ṣé àwọn aláṣejù kọ̀wárìtì ni ẹni ló fi ń béèrè irú ìbéèrè báyìí mọ̀hádà wa dá àyíṣà lóhùn pé lásìkò bí àhàròrí ìyá rárá o èmi ń ṣara wọn o wàlàkì ní àṣà èmi kàn ń béèrè láti mọ̀ dájú kí ló fà á ni tó jẹ́ pé àwọn obìnrin tá a bá parí nǹkan oṣù à ń san àwẹ̀ tá a bá jẹ padà bọ́ àní síkínní àní san ìran padà bàtà ṣàwá mọ̀ ìpè sùwàlù ẹ̀ sùwàlù ìsìrìṣà ìsìrìṣà ni àìsà wa mọ̀ pé ìbéèrè tó fẹ́ fi mọ̀ náà ni àìsà ṣẹ̀ṣẹ̀ wá dá lọ. àìsà wa ni káàní ìṣú ìbò náà dáa yìí. ní máa ń ṣẹlẹ̀ sí wa náà lásìkò ànágbè fàánù òmàrú lẹ́kọ̀dọ̀ ìsọ ànábì wọn ń pa wá láṣẹ pé ká san àwẹ̀ padà wọ́n là nù òmàrú lẹ́kọ̀dọ̀ ìsọ̀là àwọn àjẹ́ ní pa wá láṣẹ pé ká san ìrun padà gbogbo ṣe wà lásìkò ànábì náà ni àyíṣà wà dà lọ tòótọ́ túmọ̀ sí pé obìnrin tí bá ṣe nǹkan oṣù láti sọ lè wà látọ̀sọ kò ní kírun kò sì ní gbààwẹ̀ tó wájú ọ̀nà yẹn ṣùgbọ́n kété tó bá ti parí nǹkan yẹn tán tọkùdì sọ̀ọ̀ yóò san ààwẹ̀ ọ̀ràn yẹn padà wàlà tọkùdì àsọ̀là àmọ́ kò ní san kíni padà kò ní san ìrun padà tẹ́lẹ̀ jẹ́ àwọn àlàyé ti àwọn hadith mẹ́rẹ̀ẹ̀rin tí sẹ́kọ̀ wa àwùjọ ní kókó wa sínú tírà rẹ̀ wọ́n gbẹ́tù àkà yóò sọ pọ̀ mọ́ òun náà ti ṣe àwọn àlàyé níwọ̀nba tó wà bẹ́ẹ̀ àbí aláwùjọ alákòjọ́ tí ó gbà ní ìjọsìn fún ẹnìkọ̀ọ̀kan wa so àwọn tọ́jú obìnrin àbáwọn ọkọ wọ́n tún tẹ̀síwájú nípa àwọn ìdájọ́ ìdájọ́ sì pọ̀ sì pọ̀ mọ́ ìdájọ́ nǹkan oṣù ó lè sọ pé gbogbo nǹkan tí mo sọ yìí náà gbogbo tí mo sọ pátá ó wà àplikébù sí ẹ̀jẹ̀ ìbímọ ìdájọ́ kan náà ni tòtò wá dé símbọ̀ ìṣọ́ àlọ́ tààlà kí àlọ́ ẹ̀mí wálẹ̀ á wà síbi báàbù bàbá kéèkì sọ̀rọ̀ ìdájọ́ àsìkò ọ̀run àwọn àsìkò ọ̀run kọ̀ọ̀kan ìgbà lórí ẹ̀ náà o ìgbà lórí ẹ̀ o ti part one part two part three part four part five part six part seven part eight part nine part ten part mẹ́wàá àbí mẹ́sàn-án ni mo ṣe lórí ọ̀rọ̀ àsìkò ọ̀run ó wà lórí telegram ó láti máa àsìkò ọ̀run kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ṣàlàyé ṣùgbọ́n òun náà láti fẹ́ bọ́ sí i màá tún padà ṣàlàyé ní ṣàlọ́ sàárà kálọ̀ kó jẹ́ kó fún wa lọ́wọ́ wàá dùn báyẹn ẹ bá ní béèrè kó béèrè. náà ìbéèrè kan wà tí mo fẹ́ bi wá o ká tó béèrè béèrè ìbéèrè kan wà tí mo fẹ́ bi wá nínú kan tí mo ti ṣàlàyé náà ni o sáré ní láti dáhùn lẹ́yìn tó béèrè ẹ̀ lẹ́yìn ó béèrè ṣe pé kí n béèrè lọ yìí àsìkò tá a wà yìí aago mélòó ló lù yìí six twenty àbí six seventeen seventeen after six àbí seventeen after six táwa báyìí obìnrin táwa ń wí yìí ó ti ń sin nǹkan ó ti ṣe kí ni ó ti ń sin nǹkan láti jọ ìwà láti fi five days ago six days ago ó dáa sí ìta sí lọ yìí òkè àbí òkè òkè ńgbà ìfowópamọ́ sí nǹkan oṣù náà pàtó wá di six twenty six twenty yìí ó ti má nìyẹn bó ṣe ó ti má ní six twenty kó bá má báwo ni ó sì ṣe pẹ̀lú ìrún àṣírí àti àwọn ọmọ bíbí ẹni tó bá mọ̀ bóun ni ó ti ṣe pẹ̀lú ìrún aṣọ àti mọ́tì ẹ̀sọ́ àbá ẹ̀yà. yóò kọ́ kí aṣọ èyí bá ti kò bí lọ tó fi mọ́ mọ́tì ìlú wa ń kọ́ ṣíọ̀nà yóò ìgbà kùnà ọ̀hẹ́ ó ti jẹ́ nìyí sẹ́mi pé àti káńsì sẹ́yìn láti bí almost eh, two hours ago àbí lọ́yìn kò dẹ̀ bá wa kí ó gbà pé òun sì wà ní nǹkan oṣù lóòótọ́ bàtóri six twenty six thirty náà á sì sí wà ń tàbí òsì ń ta ó sì wà ń ta náà ló bá mọ́ à éèdè lọ́wọ́ ẹ̀ ó gbọ́dọ̀ san àsìrì yẹn gbọ́dọ̀ kí torí pé àsìkò àsìrì yẹn ó padà pa ní kíni ní mímọ́ ó padà pa ní mímọ́ ìbéèrè kejì èmi fẹ́ fi ẹ̀yìn tó bèmí arábìnrin láti jọ ìwà nàám ó ń sìnkó ṣùgbọ́n náà títí títí títí títí abakimagbe akimagbe báyìí dé kò tẹ mánì yẹn bóyá ṣe kí ni kò tẹ mánì yẹn pàtó wa má bàtọ kimagbe àti kimagbe tán nípa kó ti lọlé. bóòlù yóò ṣe pẹ̀lú magrib ẹnì kan dáhùn lóhùn mi mi gbọ́ yóò kí èwo ni yóò kí mẹ́ á sì ń gọ́ náà kí ló bá tí òfin ní àti ẹ ti lọ dì náà ìgbàdí òde ti kámọ́ mímọ́ yẹn ìyẹn ti lọ nìyẹn àdẹ kí ń san irun padà àbí bọ̀mọ́ gírígì ń tiẹ̀ ó padà àsìkò yẹn padà kámọ́ mímọ́ padà kámọ́ mímọ́. ìbéèrè kẹta mo fẹ́ bi wá léèrè ẹni yìí lẹ́yìn ìgbà tí oorun lẹ́yìn ìgbà tí àṣùbà ni o àṣùbà oorun ti yọ oorun ti yọ láàárọ̀ ìgbà tó oorun wá yọ yẹn pẹ̀kóòrùn tó yọ yẹn ó ku ìṣẹ́jú kan láàárọ̀ kóòrùn tó yọ adẹ̀tí wọn pé tóòrùn bá ti yọ ṣubú ti parí àbí àṣùbà ti parí ó wá ku ìṣẹ́jú kan báyìí kóòrùn yọ arábìnrin ìlú mọ́ àṣùbàǹbọ̀ àṣùbàǹbọ̀ jẹ́jẹ́ ti fẹ́ hẹ́ndì pẹ̀lú kóòrùn yọ bọ̀dù ìṣẹ́jú kan ló kù nàám bàtà wà kù ìṣẹ́jú kan yẹn kan yẹn ká mi kí ni ó ṣe pẹ̀lú ṣubú yẹn ẹ̀dúró àbá yóò ẹnìkan sọ pé rárá o ẹnìkan sọ̀rọ̀ bẹ́ẹ̀ rárá náà kí ló fà á. jazakum la khaira àmà tó bá ní òde káṣọ bá ní òde sọ ìgbà yẹn mo fi ń béèrè pé àsìkò tó bá ṣẹ́kù tó bá ti lè gba kéèyàn kíráká odidi kan àdẹ̀sọ́ pé tá a bá fẹ́ kíláka òdì kan nínú nǹkan tí gbogbo àjọ fẹnu kò lé lórí ni o òun ni wípé yóò gbà wá ní ìṣẹ́jú mélòó ìṣẹ́jú méjì àyàfi tó yẹ pé ìṣẹ́jú kan náà tó yẹ kó bá lè gbà wá ní rákà kan tó bá ti lè gbà wọ́n ní rákà kan tó kù tó fi lọ mọ́ àjẹ́ yóò kí kí yóò kà ṣùgbà wọ́n sọ pé ìṣẹ́jú kan yẹn kò lè gbà ọ́ láti kí rákà kan ò ní so gbogbo àwọn àlàyé tí mo ti sẹ́yìn òun yẹn kí a lọ kójọ kó ṣe àlékún àgbóyè nìkọ̀ọ̀kan wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sìn wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàsọ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá fọmọ sí Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapa dandan ẹgbẹ́kẹ́gbẹ́ ó dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time saturday àti sunday náà ni david hood quran quran memorization class only aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀ lẹ́ tàgbàtọ̀dọ̀ tọkùnrin tobìnrin ló wà fún níbẹ̀ o number seventeen òkúta rẹ̀ láòyè road five masipala yana bika street muslim ìbàdàn lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed mustapha asalafi abubeji telephone zero zero eight five two three seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ lọ́gbẹ̀kọ́ mẹ́.